السلام عليكم ورحمة الله وبركاته أتيت علي يا أبو السجايد dari tuan korong kabura dari tuan korong khusus tuan kekayaan dan pelu buku tuan korong dari tuan korong

òtún ní àwọn ọ̀sẹ̀ ẹ̀rọ ìlú ìta ìkàmẹ́ẹ̀ mẹ́ta àkọ́kọ́ láyé láti mẹ́ta nínú ayé. wọ́n ti pàṣẹ àgbà ṣe ti ìdílé ìta tó tó bá lọ sí ìrìn ẹlẹ́yìn. alákọ̀ọ́kọ́ nínú ìkàmẹ́ta. إذا لتناسمه هناك معامل عشرة مساكين ألا يتجوز فيه من أوسط ما عند الحديث من حجة alábọ́dé ló ń لو dáadáa fún àwọn bámi ìwájú. rọ́ọ̀tì. lòdì tí o sì lérí tá a pọ̀ láti àpẹẹrẹ tẹ yẹn pẹ́ẹ́lú kọ̀ọ̀kan yóò gba ìró ìjọba. ọlọ́dọ̀ àwọn olùdarí àwọn sọ pé ìṣe ọba jẹ́ ẹ̀kọ́tì ẹ̀kámà àwọn ẹ̀kúrò tàbí rẹ̀ àjẹpé lójúkọ̀ náà ṣe láwọn ọba jẹ́ ráì àlùkámà lójúkọ̀ kan láwọn ọba ẹ̀kọ́ ti orí sí mi ní àtọ̀sí orí sí mi. ولكل مسلم غسل النبي صلى الله عليه وسلم ìṣẹ̀lẹ̀ ọkùnrin aláìkọ ọkàn ní ojú lè fi ìlọpọ wọn nítorí pé alikama òun lọgá gbogbo jẹ yòókù ó sì wù wá ju àwọn jẹ yòókù lọ lórí ẹ àdéhùn ti wà tó sì yàtọ̀ náà láàrin alùpàmà àti oúnjẹ yìí níjọba tí alùpàmà la fẹ́ fún ọ lóṣù náà tó bá jẹ́ oúnjẹ mi oṣù méjì àwọn olùmọ́wá wò ìkírà yìí ọ̀sùn alùpàmà àǹfààní wọn tó ti lọ́ra wọn kódà wọ́n ní àǹfààní ráì àti wíwúlò rẹ̀ ó tún pọ̀ ní ibi alùpàpà. ìṣòwò ti ara ìyàwó yẹn ó pọ̀ ní ọwọ́ tí wọ́n lọ sí ilẹ̀ alùpàpà. lórí ẹ̀ ọ̀sọ̀ ike alùpàwò lè lóyún kàlùpàwò lè lọ́pàá. yorùbá sọ ìfọ̀ alùpàpà náà láàmú àwìn nípa ọ̀dọ́ bá ti ń dorí sí mi ó di méjì méjì táwọn kan láì kọ ó di méjì méjì táwọn kan láì kọ eléyìí jẹ́ ti àwọn ọmọ àtọ nípa oúnjẹ bẹ́ẹ̀ yẹn kọtọ pẹpẹlẹ nìkan láǹkóso ìjẹlẹ rẹ wà láti sọ pé àti aláìní mẹ́wàá lórí torí gbàdúrà sọ pé. كفارته إطعام عشرة مساكين من أول نصف ما تطعمون أهليه أنا أقول هذا أقول هناك أفعالين ميوعى للمسلم تبعت من نصف ميوعى وتيجي صلاة الصلاة أقول نصف ميوعى بالجلال عشرة مساكين من أوسط ما تطعمون أهليكم أو كسوتكم المساكين يا لا أبو سوفوا ما مساكين يجمع yàtọ̀sí ìpín ìtura jẹ́ kébé yóò tó dá ẹjọ́ ìtọ́jú pé kí wàá bọ́ wájú kébé ọjọ́ kébé mi lọ́ọ́ ẹ̀kọ́ kọ́ wọn lè kó yẹ kọ́ wa lọ bọ́ kékeré yìí ó lè bá a yó lágbára láti tẹ̀ lọ. tòmùsùnmí lọ yẹ kọ́ bọ́ náà kò sí sí ìyàtọ̀ láàrin mùsùlùmí tó jẹ́ ọmọdé àbẹ́lẹ́sìn tó jẹ́ àgbàlagbà nígbà tí mùsùlùmí jẹ́. yìí fẹ́ fún wa láti fẹ́ ta olùkọ́jọ́ ìgbé ìjìnlá ọ̀sẹ̀. ọlọ́run á ní ọ̀hún kí wọ́n tó hàn tàbí kẹta tuntun wa lọ́rùn. kẹta tuntun wa lọ́rùn. àtúntò àtàtúntò wa lọ́rùn ẹ̀sìn kọ̀ọ̀kan. bá yóò fi ní sọ̀kò. ìfìjàlábí bá bẹ̀rẹ̀ tí ò ní ní èsì wọn fi lórí ó ṣe pọ̀ pé àtúnmí nílẹ̀ kó o lè máa mọ̀ kí màá tó orúkọ ọlọ́wọ́ bá kóra tó o sì mú tó o sì lórí rẹ̀ orúkọ ọlọ́wọ́ bá kóra tẹ́ ọ̀dà ìdí lòdì lábẹ́ òkú ọ̀nà ẹ wò kẹ́mẹ́ ọ̀dọ́ tó ti gbé báyọ̀ ti dá tó látàrí pé abẹnú wa rọ ẹmẹ wà àwọn àdàlù lọrọ látọ̀ bá dínwó ẹsẹ̀ ní five hundred lọ parí ẹ̀ lánàá mélòó lánàá mẹ́wàá five thousand kò ní ìfẹ́nu wa rọ àjọ ọlọ́run ní wà tọ́lú ẹ̀yìn máa nà ẹ̀sọ́ ìwúra yìí ẹ̀sọ́ ìwúra yìí ìyẹn wọn máa sọra láti kọlùkọ ọlọ́run bá búra nítorí kọ mọba lọ dáràn ìyẹn ọlọba àti ẹni tó lu òfin ọlọ́run bàtà tuntun ọlọ́run ọba àrà tí wọn lọ́rùn bá àdá tí wọn lọ́rùn láti fún wọn lásọ ọwọ́ ké wọn tó ọrùn ìgbà ọdá tuntun ọlọ́run fún wọn lásọ fún ọwọ́ bí dandan ní káfíń yóò fi jẹ́ ríran yìí kí ṣe dandan o gẹ́gẹ́ bó ṣe jẹ́ kó jẹ́ tó gbé fún wa ẹgbẹ́ ní kó tó lọ́ọ́ bá wọn ṣe láti gbé aṣọ tuntun dátòkè àti ilẹ̀ fún kálukú ọba tí wọn bá wọn rán ìzọkọba ọkọ yọ tó bá ti kéle wọn lọ́wọ́ pẹ̀lú ọmọ àlọlọ rẹ láti ẹgbẹrẹ di méjì lọ bá rà fún wa asọsọ ara fún wa náà máa ní ìwúlò wà wọn kọ. ètè ọlọ́ba ara kára òun èsì wà kára tó lẹ́sìn wá sí èsì bá wọn wọ̀ náà lọ́rọ̀ ọlọ́rọ̀ àbíkọ́ tó tó wọn wà kára tọ́ba ti lẹ́nu ìgbà lọ́wọ́ ọ̀dà sákòlùyà. àwọn òkè ìwọ́jú ọ̀hún àríkọ́dá tuntun ọlọ́run. bí mìsíkìn yẹn tó fẹ́ dá tuntun lọ́rùn tó bá jọ ọmọ rẹ àbí bàbá rẹ kọ́ pọ̀tọ́. èyí pé láyé ìwé eléyìí láàrin ìwà àti ẹni tó tọ́ràn àyànjọ lórí kíkọ́ náwó lé wọn lórí wọ́n mẹ́jẹ̀ pa kókó yàrá kan gbé yàrá mi ọgbọ́n lọ dá o ìgbà tí ayọ̀wò lápò ọ̀tọ̀ àwọn àdàtà kú bàbá rẹ̀ náà ló tó kún ọmọ rẹ̀ ló tó kún màmá rẹ̀ ló kún àá. tọ́ torí báwọn ilé yẹn táwọn ọba ní ọ̀ràn yẹn nípa ọ̀tá ní wọn lórí wọn tó wá ká burú rẹ̀ ní ẹ̀gbọ́n rẹ̀ tó tó burú mẹ́rin. eléyìí kò tún láyè láti tẹ̀ta ìyẹn ni pé nínú kọ́jẹ́ pé òfin wọn ló jẹ tàbí kọ́dà sọ̀tún ọlọ́run. àwùjọ àṣírí ìrora kan rẹ ìkẹlẹ kẹta tó tún láyè láti tẹ̀ta tó náà ní kọ́ gbọ́ òkun lọ́rọ̀ ẹ̀rú kọ́sọ́dọ̀ ọmọlúwàbí. ẹ̀ tún á sọ pé tó bá jẹ́ pé a sọ sí ọ̀dà fún wa òní kì í jẹ́ kó pé ẹ̀sìn ti là bẹ́ẹ̀ kó sọ̀rọ̀ àbúlà ni. èèwọ̀ ni pé ọjà làbíà látọwọ́ tòkòtò gọ́mẹ̀ntì ti là bẹ́ẹ̀ kó sọ̀rọ̀ àbúlà fún wa. tó bá yẹ pé tòkòtò wọn náà wọ̀ sí kàlẹ̀ jà làbíà nílùú yìí tòkòtò náà lẹ́ra ìlọ́dì wọn máa lò sí wàhálà ìlọ́dì mẹ́wàá kó tó fi lọ́ọ̀dì sálẹ̀. fún ẹwọ jàlábíà lásán láì wà wò tẹ́lẹ̀ ingilẹ́sì tó sọ̀rọ̀ àti lọ́rọ̀ lọ́wọ́. ilé ìtumọ̀ ti pé inú owó fún wọn ló jẹ́ àti ọ̀dà tó fún wọn lọ́rùn lọ́ba rí kó fi agbára rẹ̀ bá ká. أو تحرير رقبة رقبة أخرى ẹrú ìdẹ́lú gbogbo ẹrú wọ́n rà wọ́n wá túlẹ̀ ìwọ́sì ní là túlẹ̀ sí ìtọ́lọ̀ ilé ọjà ìpèsè rẹ fún ọ lórí ìbúra tó ṣe ẹwọ ẹnu ẹnu ẹnu lè ẹbí dára bí wọn fi gbogbo àwọn kálátà yìí dára ẹrú tó sì gbọ́ kúlọ́ọ̀rùn rẹ kó gbọdọ̀ jẹ́ bàbá rẹ o gbọdọ̀ jọ́ máa rẹ. èrè bàbá rẹ bá bọ́ sí gbogbo ẹrú ọ̀ràn yẹn lọ́jọ́ pípọ̀ ọ̀rá kò túlẹ̀ bẹ́ẹ̀ lọ́mọ rẹ yóò ti fi ìjọba ti kàfàrà lọ́wọ́ àlọ́ lọ́wọ́ àlọ́ rà wọ́n rárá yẹn kọ́ lọ́rẹ́ yẹn wá ara wọn ara wọn kàfàrà wọn. ilé ìjẹ́ bó ti jẹ́ ẹ pé ìtara kínní ìtara kínní ìtara kẹta aláìláti tẹ̀ka nínú pẹ̀lú ọlọ́run bá ti sọ. فكفارته إطعام عشرة مساكين من أوسط ما تطعمون أهليكم أنا أقول سيد سيد هنالك ما لا يتبوى لهم جاجيهم nínú oúnjẹ tẹ̀síẹ̀ títí àbọ̀ alábọ́lé tí ọ̀pọ̀ láti tó ti wọ́n jù. ọ̀hún ìwọ̀sùn tàbí kẹfún alágbèmọ́ wọ̀. ọ̀hún tàhírí rọ̀ ọ̀bà tàbí kẹfọ́ kúrọ̀ rẹ̀ wọ̀. ọ̀hún níbi bìtẹ̀kìr. ọ̀hún wa láti fúnni láyè láti tẹ̀sán ní tẹ̀sán eléyìí tàbí kọ̀ọ̀tẹ̀sán eléyìí tàbí kọ̀ọ̀tẹ̀sán eléyìí. lẹ́yìn lẹ́yìn ọmọlẹ́mi ẹjẹ ẹni tí ọba wa rí tí ó fi bọ́yìn orí tí ó fi dáṣọ sí ẹ lọ́rùn ọ̀rá tó tí ó fún yà bí ọrùn níbẹ̀ ló kọ tó fẹ́ túlẹ̀ ọ̀sẹ̀ yà mo tẹ̀lé tẹ̀sí ẹ̀yà ẹ̀ àgbà wẹ́jọ́ mẹ́ta ìyẹn ní kí tó ọba lè sin ọ̀ kankan tó mẹ́tẹ̀ẹ̀ta ìlú tó kan agbára. ذلك كفارة أيمانكم إذا حلفتم إليه سعر كان الله قرآن gbogbo bàtẹ bá ti kóra tẹ bá fún bẹ wá ọmọ ọmọ ayé bàtẹ ọlọsìn ẹni tó ìkóra yẹn nítorí kọ́ ọmọ bá fẹnu ara rẹ wà rọ lẹ́rìn fúnra rẹ lọ́nà lọ́ ìfúra rẹ róló tó kúra lọ́pẹ́ tó fẹ́ kúra lé lórí ọ̀sẹ̀ òdodo ó kúra lórí rọ. ìṣẹ́tẹ́lẹ̀ báyìí wa lè làwọn ìdájí tí ó ṣe kàfàrà rà. wọ́n bá nípa àwọn ìrẹsẹ̀ gbà nígbà tí ò lágbára lórí kíkì tuta lọ́lọ́ sí ní kásẹ̀tà wọn. Ìgbàlá ni yóò ti gbà o. Títí pé nígbà tó ti kúra lórí rọ́ ìmọ̀ kó o ní ṣe ọwọ́ á ní màá gbà o ìjọ mẹ́ta àwọn ọlọ́pàá ti kíákíá. Ọlọ́pàá sọ pé o ní tó lè fi bọ́ aláìsí lódodo òní. Bàbá ní lódodo sí wàhálà mélòó ni wọ́n ta kóńgò gàrí mélòó kóńgò seventy naira masha láàrin tó tó káàbọ̀ nínú kóńgò kan mo tún méjì méjì láti fẹ́ fún aláìsí kókò mélòó lọ́nà mẹ́wàá lọ́sọ̀ méje tán lọ́sọ̀ àti mẹ́fà àti mẹ́fà seventy three six four seven àwọn alẹ́ ọwọ́ àti olówó kó zero olówó dáadáa lórí ti ẹlẹ́yìn ọlọ́lọ́mọ yìí ẹlòmíín fi ń fi ìdí lójúmọ́ tọba ti fẹnu wa rọ bọtí ìjọba ti ta gàrí torí gàrí ọbẹ nínú oúnjẹ tí ó wà láàrin kò má ju kò ní wọ́n ju ó sì jẹ́ lùbọ́ náà lọ́nà bá rán ọlọ́run tó wà ó sì jẹ́ rẹ́sí náà ní èlò ni wọ́n ń ta. Ketulu di sana 200 naira, pak. 200 asik. So, kita pun 300. Asik. Baik, pak. Baik. Obi, obi kuya lọ́rùn ẹ. Tukan lọ nọ báwẹ̀. Ìjàgbára rẹ̀ bá káwá yìí, kọ́dà kò kọ̀ náwọ́. Ẹgbẹ́ àtúntò lè lẹ́wọ̀. kókóró wa lálágbára ju one hundred and eighty thousand kan lọ àwọn àgbẹ̀ wa yìí ọ̀hán ní títí lórí ẹ̀tọ́ bá ti fẹnu wa rọ̀ lọ́rọ̀ lọ. lọ́kọ̀ọ̀rọ̀ àlọ́ sí kí ni wọ́pà wọ́n máa ní wọ́n ń pèsè wọn kò ní ìdí pé bàbára ni òkú wúra òkú ìmúṣẹ́ ni òkú bàbára ni òkàǹkà òdì. ẹ̀fẹ̀ fẹ́ gbà ó sì lọ́dọ̀ lọ́dọ̀ gbà ní ẹ̀gbà gbàgbóso mi kò ní ìdí láti máa kà eléyìí jẹ́ ojú ẹ̀rọ. ìlú abẹ́ gbà wọ̀ kàtà àlágbára kọ́dà àtọ̀ kan àtọ̀ ẹ̀rọ kan lásán. Aṣọ tí wọ́n ti ayé àdì rẹ̀ sí ọ̀nà ẹ̀dí wá. Àgbàlagbà òkè thousand lọ́nà mẹ́wàá yìí lò á eight thousand péré lórí orí ọ̀nà ọlọ́run eight thousand yẹn kéré lẹ́gbẹ̀ẹ́ ìyọnu ọlọ́run tó wá àbí òkéré gbà tó bá kú pẹ̀lú ọ̀rẹ́ lọ́rùn ní airport. èyí túmọ̀ sí kíkà máa já lọ síbi ká gbàwé lẹ́ẹ̀kan náà ọ̀gá tó kéèyàn gbá tó. kékeré gbà mí láti fojú wo pé ìtọ́lọ̀ ní ká ti tuntun ní ká ti tó àbí ká ti bá àbí ká ti bá á wọ́n ti lè jù ó ti lè má lè wà láì ó lè má lè ó lè ní kápá lórí ẹ̀ wọ́n dà ní lọ sí díẹ̀ kọ́tù ẹ̀ tó fi ra gàrí kí wọ́n á ti tẹ́ lórí sọ one thousand kò sókú àwọn afikọ́ tó ẹ̀ ti tẹ̀sí kí wọ́n á lọ fẹ́ kọ́ lẹ́kún mẹ́wọ̀ ilé ìjẹun ti tẹ́ má bàa gbà o ṣe à ń gbà ní tẹ̀léńtẹ̀lé wà lè yà lọ́tọ̀ọ̀tọ̀ nínú mustaf tó wà lọ́dọ̀ abdullahi bin mas'ud radiyallahu anhu tó mustaf kẹ̀ ọ̀ yàtọ̀ kan wà nínú rẹ̀ pẹ̀lú mustaf kẹ̀ torí tàbí ọ̀rọ̀ kẹfà wọ ní sẹsẹ àdìgbò rẹ wọn ti sọ pé kí n ti kúránì ẹ gbogbo kúránì ọ̀yàtọ̀ kúránì tó tẹlẹ ní kété múlò sí òun tó bá gbọ́ àyà lọ sọ̀kalẹ̀ bá gbọ́ àlàyé dáná fi ṣe yóò akọ àlàyé sẹ́fì àyà ẹ bá wọ àwọn àti ní kúránì náà gbogbo ẹ̀. yẹn ni pé wọ́n ní tí kò bá jẹ́ Al-Qur'an kò sì lè kéré tí kò jẹ́ khabarul wahid àwọn àlékún àlékún tí ẹnu ń pàgbé fún mọ̀sọ́rọ̀ nìyẹn tí ọba jẹ́ Al-Qur'an kò sì lè jẹ́ Al-Qur'an ìṣúra Al-Qur'an màkúló ọ̀dọ̀ ànàdàgbà gba Al-Qur'an wà ní ẹ̀fúpọ̀ lọ́gbàá lásọ̀tẹ̀ ẹ̀fúpọ̀ lọ́nà tó ṣe kò lè ṣe adé gbé àwọn àlékún kámàá rí nínú àkùrán tó wà lọ́dọ̀ àkùrán tó lọ sọ̀rọ̀ nìyẹn. a kà sí wípé àdéhùn ní tọ́gbọ́n látọ̀ àná ìṣòro àtàlà tí wọ́n fi ń sàlàyé àyà wọn akọ nínú nípa níbi àyà yìí tọ́lọ̀ tó pé bàbá lẹ́nu yẹn ti ọ̀sẹ̀ yẹn mú tẹ̀lé ẹ̀ ابن مسعود بن مصعب فمن لم يجد فصيام ثلاثة أيام متتابعات متتابعات عليكم رواه المصحف kẹ́ni tí o bá ti rí tí o fi wá láì orí tí o fi ṣe àtọ́jú kan ọ̀wọ́ o sì rí ẹrú tó lè bọ́ kúrò lọ́rùn rẹ̀ tí o tó lọ́rùn adẹ́gbẹ́ kọ́gbà ọ̀ẹ́dọ́ mẹ́ta ní tẹ̀lé tẹ̀lé. wọn náà kúrọ́án ìdọ́gba wa fi tẹ̀wọ́ tó ọkùnrin yẹn mú tẹ̀lé tẹ̀lé ẹ̀yà òbí mú tẹ̀lé bẹ̀rẹ̀ ibẹ̀. olùmọ̀ afẹ́gbẹ́ ìdúdàdù ìfẹ́ni tó fẹ́ báwò ìfẹ́ bí sí ọ̀ràn ìkúra tó ṣe sí òun tẹ̀ kíkọ́gbà ọ̀ẹ́ ní. ẹlẹ́sẹ̀ nítorí pẹ̀rọ à ẹbí lò nítorí tí ọba já kúránì òkúkéré tí kọjá ọ̀rọ̀ wá ẹ̀sìn tí wọ́n gbà alásọ̀rọ̀ àlẹ́kùn wà lẹ́wà ló sílẹ̀ láti mọ̀ yí pé irú rẹ̀ kọ́ ẹ̀rí rẹ̀ kò fi hàn tẹ́lẹ̀ ìyá ayé kò fi hàn tẹ́lẹ̀ ìyá mi kò lẹ́tà rẹ̀ àgbà. ìjọba afẹ́fẹ́ àwọn ìtọ́lẹ̀ dà ẹ́ lókè bí sísan ẹgbàá ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọwọ́ abẹ́rẹ́ ní ìjọ alkhamis ní ọgbà ní yóò mú jùmọ̀ ní oṣù gbà ní yóò mú sẹ́pù nígbà tá a ti rí nínú àwọn àdéhùn tó kúrégé bí ànábì sọ̀rọ̀ bá àdìbò àdìbò ọkọ̀ ọ̀kan aláṣẹ̀gbà ẹjọ́ jùmọ̀ àti láti kọ́ fún wa láti gba àwẹ̀ ọjọ́ sẹ́tẹ̀mù ọ̀ àti fẹ́ gba àwẹ̀ mẹ́ta àti fẹ́ tẹ̀lé tó wá ìrún pápá ìbílẹ̀ mẹ́tìrú ní mùtàdà àbíyá ní tẹ̀lé tẹ̀lé ìjọ alùpàbíyèsí láti bẹ̀rẹ̀ láàgbà ní bímọ láti wà ní sẹ́mù ọ̀sẹ̀ tó kúrò rẹ̀. ìjọba nàbí wa ọ̀gá àdìwà ní sẹ́lẹ̀ lákòókò náà kọ̀ fún wa láti gba àwẹ̀ lójúmọ̀ wa àbí ọ̀hún kú sábà títí ní ọkùnrin náà wá lórí ẹni tó ti kọ́ fẹ́ dá ọ̀kan nínú àwọn ọjọ́ yẹn gbà láwọ̀ ọ̀hún júmọ̀ wa lásán lọ́fẹ́ gbà wọ̀ ọ̀hún jọ́ọ̀bù nìkan lọ́fẹ́ dá gbà láwọ̀ àwọn olùmọ̀ wọn ní àdéhùn yẹn tó tọ́ka sí. ilé gbọ́dọ̀ gba àwọn ẹjọ́ mọ à ìyẹn ní kíjọba pé lọ fẹ́ dàgbà ilé gbọ́dọ̀ gba àwọn ẹjọ́ tó bá ti pé lọ fẹ́ dàgbà. àtúnṣe ti tún ṣe é pé à ń lọ́gbà àwọn ẹjọ́ mọ à ń lọ́gbà àwọn ẹjọ́ ṣùgbọ́n èso nìkan lọ fẹ́ dàgbà. yóò wọ́n kọ́ bẹ̀rẹ̀ kú òye wọn bẹ̀rẹ̀ yọ̀gbà tó kẹsíwájú ẹ̀ àbíkọ́jẹ́ pé ọgbà ọgbà dọ́kà lẹ́yìn àdéhùn ọ̀tọ̀ fún ọgbà wẹlé. láti tún dọ́kà sí ni má dàá ga àwọn ẹni ọdún mọ́ a láti dá ọjọ́ àtúntìgbà ní àwọ̀. wọ́n tó bá ní kọ́ ọgbà àwọn ẹjọ́ pẹ̀lú ọjọ́ ọdún mọ́ a àbí júmọ̀ àtọ́jọ́ kẹlẹ́ yẹn ìdògbòló mẹ́gẹ́ bá ti sìkà tó tó fẹsẹ̀ rìn lẹ́sìn tẹ̀mí náà. wọ́n ọgbà ọjọ́ júmọ á ọjọ́ tó wà lẹ́yìn ẹ tó náà wo àlùjúmọ á tó sẹpù wọn tẹ̀léra wọn àbí wọn tẹ̀léra wọn tẹ̀léra wọn wọn sì kọ fún wa láti dá ọjọ́ júmọ àgbàláwò yẹ wọn sì kọ fún wa láti dá ọjọ́ àtàkùn àgbàláwò tó kíkọ fún wa láti kékeré kejì wọn àgbàláwò kìí ṣe ni láti àkọ́kọ́ dáàbò rẹ̀ ló ti jẹ́ pé tó bá gba jùmọ̀ à tó gba sẹ́pù ọ̀sẹ̀ lọ ọgbà ládàá àti èsì ṣe wípé jùmọ̀ àlásán lọ́gbà ṣé ti ṣe àtẹ́pù àlásán lọ́gbà méjèèjì lọ́gbà kù kò sí àti ìtọ́sọ pé ẹlọ́gbà méjèèjì wọ̀ torí ẹ̀ béèrè táwọn yẹn máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ láwọn ti gba sísẹ̀sẹ̀ wá ní. bí àwọn lè gba tó sẹ́sí nínú àmà àwọn ti gba àbọ̀ tẹ̀lé-tẹ̀lé tòbí tó burú bẹ̀ ẹ̀sùn ká tó máa ga pẹ̀lú ẹ̀. àwọn olùmọ̀ wá ti sọ pé àwọn ẹjọ́ aláhàd sọ́dà gẹ́gẹ́ bí àwọn ẹjọ́ aláhàd ìdíje òmùyẹn wà àwọn olùmọ̀ sọ pé bẹ́ẹ̀ sí yàtọ̀ láàrin mọ́gbàwẹ́jọ àti mọ́gbàwẹ́jọ torí pé nínú táwọn gbọ́ ike sábàbí ló pàtó fi ní ká má gba àwẹ̀jọ àtẹ́pù òtúkò lọ́jọ́ táwọn ìyàwó ní máa ń bá bàrà. wọ́n á ti fi gbà tí wọ́n náà máa ń gba àwẹ̀jọ àtẹ́pù wọ́n bá wọn pọ́n ọjọ́ yẹn lélu. ẹ̀sìn ọ̀kẹ́ ọ̀nà sọ́ra náà na nkọ bá bàrà rẹ̀ ọba wọn kọjá yẹ gbá ọba dàbí ìgbà wọn náà bá wọn tẹlẹbírẹ́tì ẹ̀ gbogbo eléyìí ẹ̀jẹ̀ tẹ̀lé tó fi yẹn nìkan gbà fi ọmọ ìjùmọ̀ á fi ọmọ ìjùmọ̀ á nà á ọdún ní bá ọdún bá tẹ́sílẹ̀ báyìí wa láàrin pé ìrora gbajúmọ̀ lẹ́kùn tí a ti sọ̀rọ̀ rẹ̀ lọ́la ẹ̀ka ti bá kọ́. tó torí ẹ̀ sáàdì tí o bá tọ́ka sí a máa tagbára láti má pé àwọn àdéhùn ayọ̀ ayé wa. ààbọ̀ náà ọ̀pọ̀lọpọ̀ fìtínà ni wàhálà ni màá dá lè láwùjọ ẹnìkan kan lọ kàn ríra rẹ sí ká ti gbé tí gbogbo èèyàn ọmọ tó ń wọn kàn máa pa àti pàtàwà pàtó níbi àwọn èèyàn ti gbá àwẹ̀ ọjọ́ mẹ́fà ló ti wà lọ wọn ti fẹ́ gba ọjọ́ yẹn pé wọn á ní rárá àtọ̀síjọ́ àtọ̀síjọ́. ìmọ̀ àwọn akọ ní yàtọ̀ sí lọ́pù ká ìmọ̀ àná ní ká dà lọ́pù náà ní ká dà ó wá orí ọ̀rọ̀ ọ̀dà kí ló dé sí ọmọ àti nítorí pé nílé tọ́ ọmọ wa lè rí wa ní papọ̀ ààrẹ má má padà sábà àmọ́ àwọn òbí rẹ̀ ìjọba fi wọ́n gba túmọ̀ àti sábà. Wakala láti kúra pẹ̀lú owó ìránṣẹ́ nínú sẹ́kọ̀ọ́. Ìgbàgbé tí bàbá ti ní mà títí òṣogbo ti kálá ẹ̀kọ́ ọbẹ̀ kékeré àti alẹ́ fẹ́ máa jà ní ọba ti ti lọ́wọ́ ti pàṣẹ pàtàwá yẹn fáwọn èèyàn àwọn èèyàn ti kókè afáwa ti sọ pé afáwa ti àwọn àti ẹ̀jẹ̀ náà òun náà tún ní ẹja pọ̀ fún àwọn ẹ̀rọ tó ti mọ̀ fún owó ìyá àti fílẹ̀ ojú yọ ọba béèrè fẹ́ pọ̀ fún àwọn kékeré ara ti tó ní ká bá ta ọjọ́júmọ́ àná àti tó ní ká bá ọjọ́ sọ́ọ̀tì láti àbẹ̀wò àti tó ẹ àdéhùn kan nígbà tí mo rí mu wá tó kí ìrántí rẹ ní ìsìn kò sí eléyà fi hàn wá pé ẹ má kájú má ayé ní tẹ̀tẹ̀ pé àtúntà tí tẹ tẹ pin ẹsẹ ká mẹ má marijuana ti o yóò ti ma lọ́sọ̀lá ọ̀kẹ́rà ní la fẹ́ amafẹ́ wulẹ̀ kéke pẹ̀lú ìtumọ̀ sí wípé tó wàá gbá wọ abẹ́ gbà tẹ̀lé tẹ̀lé ìwà ní àlùjọ mọ́ra ẹsẹ̀ tó burú mẹ́. Kúrẹ́ ìjọ àìsúra tó fi ọmọ jùmọ̀ ìgbà wẹ̀ yìí. Sèye lọ́sibítì mọ́ àyẹ̀lọ́ bẹ́ẹ̀ dàgbà o. Sèkélé yẹn sábà fi lóbi ó sì lé ní ọjọ́ tá nàbí ní ká gbá wẹ̀ láì kò ó pété tí ọ̀sá ti dé ní àbí ìgbé ọjọ́ tá ti dé àbọ̀jọ́ tó wà. bẹ́ẹ̀ ni ọjọ́ àràfà ọba tí wọ́n fẹ́ ẹ̀nà gbà wẹ̀ yẹn rọ àwọn ẹjọ́ ìbílẹ̀ yìí gbà àrọ́fà ti dá àwọn ẹjọ́ sátidé tó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. eléyìí láti rí pé ṣé ẹ máa fi gbà wẹ̀ fún àwọn lọ́ba gba tẹ̀lé tẹ̀lé lọ́dà láti mà nínú àwọn ọmọ náà lọ́lọ́ ní tẹ̀ta kíkí tá a bá ti fẹ́ gbà wọ̀ àmà dàníyà látàlẹ̀ síbẹ̀ náà tí a bá fẹ́ gbà wọ̀ kàfàrà kàwọ̀ kàfàrà ti kúra bẹ́ẹ̀ ní ẹ̀lọ́ ìgbìyànjú rí pé ọ̀wé ọmọ. dàníyàn lálẹ́ báwo ẹ̀ ọ̀dọ́ kan tó jọra yìí nínú ẹ̀láàmà dàníyàn lóru gbogbo àwọn nínú tó bá jọra yìí. àwẹ̀ kan láti gbà láì jẹ́ pé àti dàníyàn sáájú lóru tàlí dàníyàn tó láàárọ̀ tàlí dàníyàn tó lórí fóònù yẹ tàyè. náà làwọn ètò ara yẹn ẹnìkan olóòtú òun ti jẹ kankan òun sì rántí náà ní ẹsẹ tẹsẹ wá lóru tó lè gba àwọn ẹni tó ìwòsàn tó burú bẹ dání ẹni tó lè lókèlè yẹn sáwọ yẹn ọ̀ràn yẹn ọ̀ràn yẹn ní kátàkátà dání ẹni tó lè lè jẹ bí dáàtò òsì lónìí. lọ́wọ́ bá kó náà wá lọ́wọ́ fún wa ní àgbọ́yé pípé nínú ẹ̀sìn wa tí wàá ti kò gẹ́ àti lè máa fi dáǹkọ́ yé sí wa wọ̀ kó ti dáǹkọ́ lọ́wọ́ jàre fún wa lọ́la ìyá láyé bí kó má ti di balẹ̀ lọ. سبحان الله وبحمده أشهد أن لا إله إلا أنت أستغفر الله

lẹ́yìn ọjà nígbà tó ṣe lẹ́yìn ọjà lẹ́yìn ọjà nígbà tó ṣe lẹ́yìn ọjà lẹ́yìn ọjà bẹ́ẹ̀ ọmọ ìjà jà tí ẹ bá lówó ẹ lè ká. ọ̀pọ̀ ni pé ọlọ́mọdé àlè gbogbo àwọn ọ̀pọ̀ tó bá lé pé tó bá tẹ̀lé lórí òní ẹ̀mí ẹni máa fi gbé lọ lábẹ́ òkú torí tó bá tẹ̀lé nínú ayé. olóòtú jẹ́ pé sí wàhálà ìtumọ̀ tó bá tọ́ lójú ni pé lábẹ́ òfin ọlọ́ọ̀ má kọ̀ kúrò lọ́kọ̀ ìkọ̀ yẹn àtẹ̀mí àti sábàjọ́ ra sábàjọ́ sàkárí ra wa ra wa tí wọ́n bá ní wọ́n ra ọlọ́wọ́ ta àti gbogbo ọkọ̀ kọjá fún orí kíkọ̀ pé mi. wọn náà rí gbogbo pé ọ ayé ra má owó rẹ ní ẹwù rẹ ní ṣe bí a ọ̀nláìn ẹgbẹ́ bá ra ìjà lórí náà mo ṣe rí mo sàpèlú yóyò mo wọ́ dáa láì mọ̀ wọ́n ti pa láwọ́ at the end of the day wọ́n sanwó báyìí nínú àwọn bá rú òun ní kó rẹ́sílẹ̀ bá ti dùn lókè tí wọ́n fi máa ń kí àwọn ti fowó lọ́dà wọ́n máa kọ́ dà rẹ̀ sẹ́kọ̀ọ́ bá dà kó láti rẹ̀ ara ti Islam lọ́ra àbúrò yọ sẹ́ àwọn sọ̀kọ́ sí lára lébẹ̀ ìgbọ́n wà bẹ̀ ọjà tá a bá dà ọ́ tí wọ́n ti gbé kúrò lọ́dọ̀ ọ̀làlàáfíà ọ̀ àwọn ètò ìgbàlù rẹ̀ padà wá lórí kọ́ńtẹ̀ kò ìyẹ́bọ̀ kọ́.

láì fi owó kàkàdá ti wọ́n fi. Rìmẹ́mbà olùbádìtajà láì jẹ́ pé àrùn dàda fẹ́ tà. Wọ́n á kó kókóró ni wọ́n fi ń so oògùn ìrùkú ọ̀mà. Wọ́n á ti ti mẹ́mbà. Ìkọ́ ìgánẹ́ẹ̀tì àti ẹlówó ó sọ ọ̀pọ̀lọpọ̀ lọ́sọ̀ọ́lọ́ lọ́sẹ̀ mọ̀ wá méjì kan tó yá tó yá tó yá ìwé kàdá gbé ká ètò bá ti fi iye báyìí rà lọ́nà bá tún mẹ́rin kan wá wọ́n mọ̀ báyìí báyìí ilẹ̀ tó mú wọn bá tún mú yàn wá owó tó tún lékún tó náà bá tún ọkọ kí mo ní kí lè rà gẹ́rẹ́ wọ́n ní kò yá o àwọn kan kó o bẹ̀rẹ̀ owó èdè lásán wọ́n gbé wá wọ́n ti tẹ̀ máì wọ́n ti tẹ̀ máì tiẹ̀ lọ́nà tó ẹ wàá kájú pẹ́sẹ̀ tuntun ṣẹlẹ̀ nìyẹn bẹ́ẹ̀ ru eléyìí náà nígbà máa kó yẹn wàá máa kó ẹ máa kó wọn á ti kí wọn máa gba kọmíṣẹ kọmíṣẹ kí ni bọ́s gbọ́dọ̀ bá ti mú agbọ́dọ̀ mọ̀ láti sáká ìgbà ṣe kó ló ti jẹ́ hàlà ìdí sójú pọ̀ mẹ́ òsì yẹ kí ló sì lọ́jẹ́ pàtì níbẹ̀ ọ̀yẹ́ gbogbo yunifọ́ọ̀mù yunifọ́ọ̀mù orí ìtọ́lá náà jọ sí ìyàtọ̀ ọ̀sẹ̀ wọ́n ti wọ̀lú padà wọ́n tún kéde inú rẹ́díò Kwara wọ́n ti mọ̀ pé ti gbàgbé wọ́n náà bẹ lọ́lọ́pẹ́ márùn-ún pé ọjọ́ ẹgbẹ́ ti ti papòjọba fún ọ́ra wọn wọ́n ti wá lọ kéde rẹ́díò ọmọ èèyàn máa gbé gbàgbé wọ́n tún ní sọ̀tẹ̀ ìyàtọ̀ ẹni tó bá kó fifty thousand wá yọmọ pa four hundred thousand ẹnu ọ̀sẹ̀ mẹ́ta mẹ́ta ẹnu pé ó tún ju àwọn ti tẹ́lẹ̀ lọ lọ́dọ̀ lọ́mọ èèyàn tó ti lọ kú sínú ga o tó ẹsẹ̀ ọlọ́ọ̀fẹ́ fi hàn wọ́wọ́ gbọ́nà sọ́dà káràkátà ọwọ́ alẹ̀ ìjábí nẹ́sẹ̀ alẹ̀ lù á ń bẹ̀ mọ̀ kọjá wa láti kú ẹ mọ̀ kú wa láti lóyìnbó ẹ mọ̀ kú wa ẹ ẹ̀dọ̀ ọ̀dà alẹ̀ gbogbo ẹ máa ti di bìbìtì kọ́nà ọba ẹ̀fọ́ àgbàrúkà sí. àmọ́ gbogbo ẹ̀mú yẹn wá wọn náà gba kọ́míṣán lókèlè kan wá wọn náà gba ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lójú ní ìjàmbá pọ̀ tẹ̀wọ̀ báyìí. ọ̀gá tẹ́lẹ̀ náà bẹ́ẹ̀ ṣe ń ròyìn rẹ̀ náà. olùjọba ti èèyàn sí àgbà àwọn kan máa bá wọn polongo rẹ̀ láì gbowó sẹ́. pípa yìí ó ti Africa omi tí wọ́n ti dáhùn yẹn péjọ wọ́n deal in oil and gas oil and gas bí wọ́n ti ń polongo rẹ̀ oil and gas wọ́n ní time three ẹ̀ máa máa gbà gbogbo yẹn sọ pé sẹ́kì ah, ní ìyá àdó òjò bá ka ní o ẹ̀ bèrè tó lórí pẹ̀tù tó ń jẹ ẹ̀ sì kó ṣe wọ́n ní. At the end of the day, ọ̀la náà bí ọ̀la náà olùta ẹlòmíì sọ̀kù ni ọmọ sọ̀lọ́ bí wèrè ẹlòmíì kówó tí o tún kówó lówó tún kówó lówó tún kówó lówó kó lọ fi ṣe gbàtọ́ ńlá náà báyìí ó ní gbogbo wọn bí náà gbogbo àwọn afẹ́kájú lówó wàhálà ni wàhálà lórí ẹ̀ tọ̀ ọ̀nà tọ́tọ́ ọlọ́run sì máa ń fa àlùbáríkà tí wọn bá tẹ bá rí lórí ju kìnnì kan forest estate kìnnì kan online kìnnì kan tó bá rọrùn rí bẹ́ẹ̀ tó bá rọrùn rí bẹ́ẹ̀ yín kọ́lẹ́ tẹ̀sán polongo rẹ̀ gbogbo kálukú náà ti kó bẹ́ẹ̀ ilé ìjọba ti bẹ́ẹ̀. Ṣé ìrìn àjò gbogbo transaction? táwọn ọ̀tá ìsìlámù táwọn kékeré àwọn òkúta láti mọ̀ kọ́tọ́ kàbí ọ̀tọ̀ kí ọ̀tọ̀ lọ́dọ̀ kékeré kò sí wàhálà gbọ́dọ̀ kọ́ báyà rẹ̀ aburú bẹ́ẹ̀ tó jẹ́ kékeré torí ẹ̀ aláwọn kankan nínú fẹ́kọ̀ọ́ lè gbogbo ozónà tòmátò tẹ́lẹ̀ orí rẹ̀ gbọ́dọ̀ ọba ọwọ́ àmọ̀ lẹ́yìn pé yẹn jẹ́ kébèrè kò tẹ́tẹ̀ kan mọ́. torí pé ní ìsìn wọ́n sọ pé èèyàn kan kú èèyàn kú ó wá fi ìyá rẹ̀ sílẹ̀ èèyàn kú ó fi ìyá rẹ̀ sílẹ̀ àti ọmọ. ọmọ yìí náà sì tún jẹ́ ọmọ ìyá rẹ̀ èèyàn kú ó fi ìyá sílẹ̀ àti ọmọ ọmọ sì jẹ́ ọmọ ìyá tó fi lẹ̀ bóòlù tó wá sílẹ̀ lẹ́yìn ó kú fi màmá lẹ̀ àpò màmá ó tún kọ́ ọmọ lẹ̀ máa ṣe ọkọ àkínní ọmọ yìí náà ọmọ ló ti wọn lè lè ṣẹlẹ̀ nípa kọ́rọ́ ìyá rẹ̀ ìyá ló fi máa fún un. rẹ́ẹ̀rí gbọ́dọ̀ ìyá bí máa kọ́ máa nǹkan dàrú àbí ọ̀dàrú ẹ̀ àwọn àgbọ̀kọ̀ ọ̀nà kíkọ́ lè sáámi kíkọ́ lè ṣẹlẹ̀ láàrin àwọn mùsùlùmí. àwọn pèpè nínú bí àwọn màdúù àwọn nàfàrà torí lẹ́sọ̀ bá a kókó yìí dẹ́m ẹ̀ jẹ́ kébìrì kọ́ sẹ́sẹ̀ kan bá bàbá rẹ̀ létí kọ́ yọ ọkùnrin máa ti ọ̀sẹ̀sẹ̀ kí ló lẹ́yìn kọ́ máa ti náà ní àdúgbò gba islam gba islam bàbá rẹ̀ tó ń lu yọ ọ̀gọ́ ló gba islam kọ́sọ́ wa gba islam onítòkìtà àrùn yóò pè lẹ́ẹ̀kan náà ilé ìjọba sí. Shawwal ọlọ́pọ̀ sọ pé sí rẹ̀ sáná alhamdulillah ọjọ́ Shawwal náà pọ̀ àtọ́wá sàpèwé tán lọ́sọ̀ wa láǹfààní àti gba àwọn Shawwal. nípa pé nọ́mbà kan zero nine one four one títí máa fi pè yàn tí yàn bá ti pè èèyàn wò tá àwọn máa ń tọ́jú ọbẹ̀ lẹ́nu. mẹlẹ́kà kò ní máa tẹ̀lé àdúrà wò. torí pé ọ̀pọ̀lọpọ̀ gbà míì àwọn nǹkan tó máa ń gbé ká yẹn tí wọn bá ṣọ́ra tó jẹ kí má ní èèyàn kan yòrò dànù tó jẹ kó yòrò dànù. أصلا وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا. أبي كوني الله أبقى له àkọọ́lẹ̀ gba kúkálukú ti wà. Bílẹ̀bì mà ike ìrọ́ ó wà nínú ọ̀rọ̀ yẹn. Òṣìṣẹ́ tí wọ́n máa fi pé gbogbo èèyàn lọ́dún tí gbogbo èèyàn ti gbé pé ẹ̀mí nípa yóò ti parí náà lónìí. Nà ṣùgbọ́n. ẹ mà tọ́mí èèyàn wọ́n fẹ́ràn sẹ̀mí bàjẹ́ wọ́n fẹ́ràn sẹ̀mí ẹgbẹ́ kù lọ́fà lẹ́sìn máa rí sáà lọ sí ètò gbogbo gbà lọ́fà ní jàmbá fi pọ̀ láyé èyí kò tẹ́ fẹ́ kù. torí ẹ̀ ó ṣeé ṣe kò jẹ́ pé pé wọlé pẹ̀lú nọ́mbà bá ẹnìkan kí ni wọ́n bá sọ kí lọ gbọ́ tó wá jẹ́ pé nǹkan yẹn tí ò fóònù náà ló ti gbà tó ti mọ́ ẹ̀mí lọ ẹ̀rọ pé fẹ́ fura ọjọ́ kù tẹ̀ ti pé ọjọ́ kù rẹ̀ ti pé ilé ìjọ́jọ́ kù rẹ̀ bá ti pé yọ̀ lọ náà ni wọ́n pè wọ́n pé yọ̀ lọ náà ni láti mọ̀ pé ẹni tó lọ́wọ́ bọ̀ ọba pa òní. lásìkò tí ẹ bá tó ọgbà pọ́ọ̀lù àbọ̀ ọgbà pọ́ọ̀lù ìgbà gbóyè. lásìkò kó ọba sì tò láti ẹ̀kú kọ́ọ̀lù yun náà wọ́n ti tẹ́tẹ́ èrè ká sí nọ́mbà yẹn. lásìkò kúrò ọba sì tò ó rí i pé yóò ti ọ́fìlà ni kò ní mú ọ lọ lásìkò kúrẹ́ bá tún ọgbà bọ́ọ̀lù ọgbà bọ́ọ̀lù wa lọ náà. wọn lábẹ́ òfin ẹ̀sìn islam ẹ máa ń sọ pé ní wọ́n pé wọ́n ní wọ́n pé ó sì ti kó dòdò kọ́ wà nù irọ́ ọgọ́rùn islam islam tí gbogbo nọ́mbà tó bá pè ọ náà lọ́yẹ̀ kọ́ máa fi tẹ́lẹ̀ náà bóyá jàmbó ti ti ọ rí gbà náà tẹ́ jàmbá tí sẹ́ẹ̀sì ti ń fà fún yà wọ́n bá lòdù mílíọ̀nù ọgbà náírà ẹlẹ́jẹ̀ kó rẹ̀ ní tó kówó fún hello salamu alaykum ẹni tó sì mọ̀ ọ́ ní òsì ọ́. ẹ̀sùn wọn sì ọ́ lójú iná bẹ̀sẹ̀ bẹ̀sẹ̀. tí ọpọlọ tó ní padà sórí rẹ lẹ́yìn ìgbà tó bá sọ̀kò gbogbo owó yìí. síbẹ̀ ló ti jẹ́ pé jẹ́ kí wọ́n máa kọ́ sẹ́yìn ìpínlẹ̀ náà. èsì gbogbo ẹni tó bá sọ̀rọ̀ alọ́ ẹ̀ bá gbé. torí pé ó ń bẹ́nu àwọn èèyàn ń tẹ́kọ̀ọ́ fẹ́ dàbà rẹ̀ tẹ́lẹ̀ náà ẹlòmíì ò mọ̀ ẹsẹ̀ nọ́mbà láti tẹ nọ́mbà mọ́kànlá wọ́n mọ̀ pé nọ́mbà kan náà ló pè ébi lọ́bí ẹni tó mọ̀ wọ́n ń tàbí yẹn púpọ̀ ọ̀nà àǹtẹ̀lú lórí ẹ̀ ló ti jẹ́ pé yóò túbọ̀ tó ká sọ́ra ni kí ni ó sì ní píríncípù lókè láti bàbá àti bàbá ẹ̀ nígbè yìí ẹnì kan tó léwu. tó ìkọ̀ sọ pé bàbá ti kí báyìí báyìí ẹnì kan ní tó bá pè ọ́ lálẹ́ ọ̀hún. Bẹ́ẹ̀ni bá ń fàánì rẹ̀ gbogbo lóòrí sọ ọgbà sílẹ̀ òsì lọ́wọ́ àgbà. Ilé ìtura ti pè àtúntà ọ̀kàràmbá ní bíkọ̀ọ̀dù gbogbo olúwo tí wọn á ti dàá dùdù láì kírun máa retí pé ta díẹ̀ lọ́sùn nínú lápọ̀jùmẹ̀ twelve thirty twenty four thirty tó èyí tó fẹ́ jọ máa pera wọn náà bóyá títí kan ni òun náà tó retí twelve thirty ẹnìjọ ẹtọ bá tún náà méjèèjì fún ọfi fóònù jí lọ́wọ́ á fún abẹ́rẹ́ ọbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ tí ò lórí lọ. Asakẹ́rì tó ju ẹlòmíì pọ́n láàárọ̀ nígbà tó mo ti bá àbọ̀ mo gbó lórí gbogbo orúkọ kìí. Ọwọ́ ọ̀rọ̀ kò ní sọ lọ́kẹ́ àwòkọ́ sinmi. Ọ̀kẹ́ àwòkọ́ bẹ̀rẹ̀ sí ní bí àrẹ́kọ́ sílẹ̀ ti bọ́ ọmọ. Ara rẹ̀ ọwọ́ ọ̀rọ̀ wọ̀ torí ẹni tí o bá ti máa gbé wàhálà ẹ̀ nìkan yóò sọ ma o pé gbádùn ni wọ́n fẹ́ yàwó bá ẹ máa àgbẹ̀ púpọ̀ ọmọ fẹ́ yàwó fẹ́ yàwó aládùn wà bẹ́ẹ̀ o ọ̀làkìn no right without responsibility kàfẹ́ máa gbádùn ìyẹn gbọ́ bùkátà láwùjọ àná torí ẹ̀ àwọn ọ̀rọ̀ kan tí lọ i love you you love me gbogbo kẹtẹkẹtẹ you are the only iron in my cupboard iron pa tuntun wọn náà kókóró jù inú rẹ tó ń dùn àwọn òbí iron máa bá kẹtẹ. tó gbogbo ọrụ àwọn yìí kí ọmọ ẹgbẹ́ kí ọmọ àtìkọ́ gbogbo nǹkan yìí wọ́n ti kọ̀ àwọn alákàtí sọ ti ẹjọ́ fẹ́ bá mi sọ̀rọ̀ ọ̀rọ̀ náà ẹ sàlámà lẹ́kọ̀ọ́ ẹ ẹ pẹ́tẹ́ pẹ́tà ẹ wá tó láti tó tó ti. wọn náà ló máa pariwo kókò tó wó. sàlámà aleykum aleykum sàlám ẹ dákun kí ni ìdájọ́ nǹkan báyìí ìdájọ́ alùpùpù wọ́n ti gbogbo orúkà yìí fún mi. wọ́n yẹ kó ti gbà áfíríkà yóò di nǹkan báyìí. lọ́gbọ́n tó máa yọ àṣẹ títí ẹ̀gẹ́ ha lọ́dẹ eléyìí èsì gbogbo yẹn ló lè mú lọ pé kí ni pátá. gbogbo ẹ̀lẹ́ ló lè kọjá gbanú ẹ̀. lédè kúkúrú nítorí pé àwọn tó ń lo fọ́wọ́ àná yẹn yàtọ̀ sí èsì ẹ̀sùn ni wọ́n fi ń kára wọn yìí. àìsí ẹni kò mórí bọ́ nínú ìjàmbá wọn ọ̀pọ̀lọpọ̀ wà tó ẹkú tó ọba ti lè fi báyìí kò àbí kò sí ti fi tẹ̀ kó ọmọ sọ wà kó sì bá Thank you. èèyàn ṣe èèyàn tẹ̀ wọn á lè yọ sí kàfàrà wọ́n ti ń kó kẹsàn-án kí èèyàn má ti ọlọ́run bá jẹ. rárá o rẹ ni fún ọ lórí ọ̀ràn tó dá mọ́mú bẹ̀ ọ̀ràn tó méjì mo rò pé yé ẹ ti dára tẹ́lẹ̀ náà tó wọ́n lọ ìmáṣe báyìí kó o ṣe kí ìsìn ọ pẹ́pẹ́sẹ̀ rẹ olùkọ́lọ́ wọn bá ti ọjọ́ gbẹdẹ àlùkìyà ẹ̀ ẹ̀tẹ̀rẹ́ nù ọlọ́ọ̀lọ́ wọn akọ̀ wọn bá tún wò tó lè tán lẹ́sẹ̀ lórí kó tó tẹ̀lé tó àmẹ́ńdá wa máa ń lò ó pé òfin ẹ̀tẹ̀rẹ́ nù. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت